Where there where there where are your children where are your children what happened oh. come here now where are your children ah. what i'm talking to you where are your children my children all our children i know what i'm saying where are your children ah, ah. baby calm down what are you saying see do not play against my intelligence where are them happen. I suppose to have done more than that. Just tell me the truth. Where are they? Ah, <laughs> they are your children. They, they are our children. Eh, eh they've gone to school now. Where are Khadija and Azan? Wọ́n ti lọ sí school. School wo? Wọ́n ti lọ sí school. In ló ṣẹlẹ̀? What happened? Kí ló Who is the original owner of those children? I meet their biological father. Ah yes. <laughs> Bayo, you are funny. You want ni baba wọn now. You are their father. Why you asking me all of this question? Eh, Ogun, mi lórí mi si ogbo jabo. Eh, ṣé ti ba lọ ṣe? What if I injured myself? You know me, eh? oh, you know me. I do not want any problem. What are you See, Do not play against my intelligence. I'm telling you this. You just have to say the fact at once, so we can just forget it at once. Who is their father? You are their father. You are their father. I don't understand this question you are asking me. Eh? Keeping Batokunle she Ashijo. Ah, ah. See, tell me their father right now. Right, like right now. Answer why, me now. Why you after seven years? Ta ló lọ́mọ bíbá you ló survive now? It doesn't matter. Just tell me the truth. So, òtítọ́ ọ̀rọ̀ missing ye? Me or Mi ò ráyè gbogbo eléyìí. Ta ló understand go to sọ. Wo ló lọ́mọ? Ẹ eh? wo ló lọ́mọ? Ẹ Oh, eh? ṣe mí I don't care. Have this, have this. Check it. Check it kó gbà lọ́wọ́ you should check it yẹ̀wò. yes mo bi tó ti ń gbọ́ gbogbo story i don't know. yẹ̀wò ṣé mo sọ fún ẹ mo gbọ́ story kankan yẹ̀wò. what is this now. ara ń fún ẹni check it. no what is this o de jẹ́ kí o mú nǹkan see check it àní kò check nǹkan what's your problem. Yeah, wo. now. what. what now. That's the DNA test. It has revealed I'm not the biological father of those children. Kí ni yẹn? Dáríjì yẹn fún kí Pe kini Pé kí ni? Pé kí ni ta ló lọ ọmọ? Èṣù kí lè ṣù ṣe? Àwọn ọmọ ọlọ́mọ ni mò ń tọ́jú látọjọ́ yìí. Ah God. Wọlé Leave me èṣù yẹn náà ló máa pa ẹ́ dànù. Idiot. Alot àṣọ as only ni ẹ e. mọ́mísí mi dẹ̀ warn me. látìgbà tó ti rí ẹ e, day one Did they want my mọ́mísí set his eyes on you náà ti sọ no Oh my, you kí n sọ ọmọ tó lè fẹ́ èmi ni mo nírọ̀ is a responsible lady you see your life now you see your life now all my friends gbogbo go jẹ́ kó yé mi pé no you are not the type oh you are not so worthy ah i'm doomed. Ah. since seven years ago. Ah, so ìyàwó oníyàwó ni mò ń bá gbélé àtọmọ ọlọ́mọ ah my life kí n jọ nítorí ọlọ́run for what am I not a man enough ah no èṣù yẹn náà ló máa tiẹ̀ pa devil yẹn náà ló máa ṣe pa. ọlọ́run ah. leave me are you, are you mad get out. wàhálà èṣù ni à. Ah. èṣù eh, get out oṣù ẹ wo idiot. Báyọ̀ jọjọ lọ́nà wa Báyọ̀ Báyọ̀ jojo. jọ. mi lè jẹ́ kó jẹ́ kí n dáràn ó yẹ kí n pa ẹ ni wákàtí jẹ́ kí n dáràn ni ó yẹ kí n pa. wọ́lá èṣù ni yóò omi balẹ̀ wá ṣe mí jù mo ṣe nífẹ̀ẹ́ wọ ọmọ bírí tó. ta ló lọ mọ mò ń bí ẹlẹ́rìí ò tí ì dá mi lónà ta ló lọ mọ ta ló lọ mọ ìyẹn ló lè fa. ó yá ta ló lọ mọ answer me right now like right now. màá jẹ́ who is the biological father of those children tell me now. mo dẹrù mo dẹrù you o. màá jẹ́ wọ́n nù. tell me. You know I love you. I know I love you too with my life. I still love you. I love you with my life. God. onífẹ̀mí náà ló ń ṣe pẹ̀lú ọkùnrin mi so just tell me the answer. bọ́lá mo lè sọ̀tọ̀ tó torí ọ̀dọ̀. ta ló lọ́mọ bébí ta ló lọ́mọ please ta ló lọ́mọ. ok ta ló ní. mo bọ mo fẹ́ ṣàlàyé kó tó ṣẹlẹ̀ ni pé mo bọ. Ah, ayé mi ti bàjẹ́ báyọ̀ ayé mi ti bàjẹ́ do not cry again just tell me the truth wàhálà ayé mi ti àbò ah, dárò tell me the truth ẹnu òbò bẹ́ẹ̀ hmm? fi sọ̀rọ̀ ọmọ òṣìṣẹ́ láyé just say it anyhow we understand ta ló ní <laughs> nǹkan ló ń ṣẹlẹ̀ mo kẹ́ mọ̀ kan ah, mo dárọ̀ wàláì kò ṣe mí kò ṣẹjọ́ mi wàláì. so what really ah. happened what really happened. mo kẹ́ mọ̀ kan tó ṣẹlẹ̀ eh. wàláì kò ṣẹjọ́ mi. i know. ṣùgbọ́n tó ta fi wọ́n mọ́ tá a rọ̀ mọ́ nǹkan tó jẹ́ kí ṣe nìyẹn bẹ́ẹ̀ ẹni tó ní bíbá yìí tó ní ilé ìtàgbé. jesus jesus jesus. Ah! Ah! Ah! Ah! Oh! Èyàn tó níbo. You need landlord. <laughs> Landlord ló láwọn ọmọ tèmi. Ah! Ìjọba! Ẹ bá mi bẹ́ẹ̀! Ẹ bá mi bẹ́ẹ̀! okay, ah! bro, bro, bro. bro. Please, please. What? Calm down, Leave me now. Calm down, calm down, calm down. Oh. Calm down, calm down. What is up? Please, please, now. Please, bro, bro. Get out. Baba. Please, please, joy, joy, joy, joy. What's happening? Leave me. Bro, bro, bro, bro. Somebody are you calling for this thing now? Calm down. Calm down, calm down. Somebody are you calling for this thing? Calm down, calm down. Calm down, calm down. Imagine. Now, the children have been spent on you since all this Why, Landlord loaning one? Landlord. Kọ́lẹ̀ mi kọ́, kò ṣẹjọ́ Landlord loaning ní àwọn to me ti wọ́n mo ti so landlord ló produce your ìyá ẹ̀ is landlord a god. Please, please, sir. Just, just, just Can you take such? You are asking me to calm down. Can you take such? You cannot. Then leave me. Let me do my wish. Please, please, please. I want to satisfy my, my conscience. I will see this woman today. Ah, no, no, no, no, no, no. Go, go, go, go wait, wait, wait, wait, wait, wait, wait, wait, wait, Wait, wait, wait, wait, wait, wait. wait, wait, wait, wait, wait, this too much now. Babe, babe, why me, why me? Two children, two children. Ah. No, go shit on me. Bro, lad. Ah. I've done more than enough for this babe and her children. mo ti invest lórí àwọn ọmọ yẹn school don lọ sí i ó ní eighty million san bẹ́ẹ̀ lórí ọmọ ọlọ́mọ. Ah, ah. see my life outside. Ah, why all this? God, why me? Ah. So you you you you have been fooling me since all this while. Chai. You call me to to come and uh, you know we know what to we know what to bring. Please, please, please, please. Don't Ah, imagine. Sorry, Why me? Sorry. In such a mess situation like this. Why, why you ah? God. This, this is too much. This is too much. Sorry, sorry, sorry. Calm down, bro. Ah. How can you do that? Ah. This, this. Listen, just calm no. down. Just calm down, bro. No, I cannot take that. Calm down. Ah, this is a mess. A mess of the highest order. I cannot take it. Calm down, calm down. Wait, this is too much. Bro, bro, bro. Huh? Oh. Wait, huh? wait, wait. Oh. Wait, wait, wait. Calm down, calm down, calm down. Wait, wait. Just shut up. Ah, this stupid idiot a lot. Aṣẹ́wó sí. Wait, wait, bro. Wait, please. Just calm down. Calm down. What, what, what, what, what, what, what, what do you want to do now? I want. Ẹ jẹ́ kí n pa No, you cannot do that. You cannot do that. Peaceful. Ta ló sọ Please, please, please, please. Let me try it first, baba. Mo No, máa No, no, no, no. Mo máa pa mo máa para mi. Yes, I will do that. I promise you of that. Please, please, please. Oh, méjì. Is that a mistake? Two, two children. See, see, bro. Why? It is never a mistake to make a mistake, but to repeat a, a mistake, it is a great mistake. So, oh, ó mọ̀mọ́ ṣe ni willingly. Oh, say willingly ni. Àti ah, ah, àti lọ rí doctor. Doctor sọ pé with time pass máa bí ọmọ. Ìwọ wá sọ pé torí pé ò rọmọ bí. mo complain fún ẹ? Did I complain? ìpẹ̀dúró ṣé ẹ tún ní landlord tó nílé ní tẹ̀ wá nílé. Èmi ò fẹ́ mọ olórí burúkú landlord kankan o. Òun ni mo bá ní business o àwọn ọmọ yẹn kán má return sínú ilé láti school o wọn gbúdọ̀ return sínú ilé láti school. can we just go and go and settle this. i'm not settled orí orí mi ò pé mọ́ mi tí ẹ mọ nǹkan tí mo fẹ́ ṣe mi mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ kí n jọ kí n máa bẹ́ẹ̀ tọ́jú ọmọ ọlọ́mọ i should be taking care of a a a, a strange person's children the person. sorry sorry sorry take care of yourself please bro calm down now mi náà sọrí tí mi mo fọ́nà bẹ́ àbáyọ òkúta rò. to bá tún fọwọ́ kàn mí máa fọ́ orí ẹ o tó bá tún fọwọ́ kàn mí máa fọ́ ẹ lórí o lọ kó mi gbọ́dọ̀ bá ilé o mi gbọ́dọ̀ sí mi mi gbọ́dọ̀ mi gbọ́dọ̀ bá ilé o mi gbọ́dọ̀ bá wùmá yìí nílé mi gbọ́dọ̀ bá wùmá yìí nílé. another man made you a woman mo fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ní sulọ́kà olóńbímọ fún landlord ah you bought two two children for our landlord ah what a same o o o dojú ti ra ẹ o dojú ti family ẹ o dojú ti mi o dojú tàwọn ẹbí ẹ oníyì kò kí n sọ ọjọ́ ẹkún ẹ ọjọ́ ọjọ́ ọjọ́ ọ̀la ẹ ló ti bàjẹ́ láti ọjọ́ ọ̀la ẹ ló ti bàjẹ́ láti sin lọ.